إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة فوانا محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمع تسواج ذريد لك ولكن القرآن الكريم لكن سورة الصالح أعوذ بالله من الشيطان الرجيم أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك معزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الليكة أولئك الأحزاب ọlọ́mọba subhanahu wa ta'ala tẹ̀síwájú nípa àwọn tí wọ́n sọ wípé àwọn zira alayhi dhikru min baynina ó sì jẹ́ kóhun ni wọ́n sọ al-Qur'an ni wọ́n sọ kalẹ̀ fún láàrin wa bal fi shakkin min dhikri bal lamma àwọn wọ̀nyí wọ́n ń ṣe iyèméjì nípa ìrántí èmi ọlọ́run ọba tó ń ṣe alkùránù karim ipé kó ń ṣe ọ̀dẹ̀ ní ọlọ́run ọba ló ti wá bal lamma yazuqu azab ọlọ́run ni wọn àti ìtọ́ ìyà mi wò ní wọ́n mọ̀ pé ọ̀dẹ̀ ní ọlọ́run ọba ló ti wá lẹ́yìn ọlọ́run ọba ní am indahum khaza'inu rahmati rabbika al-'azizil wahhab ṣé ó ń lọ́dọ̀ wọn ni apẹpẹ ọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọba ìrẹ muhammad sallallahu alayhi wa sallam al-aziz ọba tó gbọmgbọ́n al-wahhab ọba ọlọ́rẹ̀ tí wọ́n ní kọ̀ntró apẹpẹ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó gbọmgbọ́n ọba téèyàn kan ò lè dojúkọ ọba al-wahhab ọba ọlọ́rẹ̀ èyí tí wọ́n fi ń ṣe kọ́ńkọ́ tí wọ́n ń ṣe kárí ni kí ni nǹkan tán ní tó ń jẹ wọ́n lójú sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní fayu'tuna minha man sha'u wa yamna'una minha man sha'u tí wọ́n fi máa fún ẹni tó bá wù wọ́n ẹni tí ò bá dẹ̀ wù wọ́n wọ́n ní fún wọ́n àna rẹ̀ fẹ́ni tí ó bá wù wọ́n láti àna rẹ̀ fún ṣáwọn náà ń kọ̀ǹtró apẹpẹ ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ni haythu qalu torí pé wọ́n sọ wípé unzila alayhi dhikru min baynina ó ṣe jẹ́ wípé òun ni wọ́n sọ alkùránì kalẹ̀ fún láàrin wa ay hadha fadluhu ta'ala wa tọ́lọ́n bá sọ alkùránì kalẹ̀ fún èèyàn kan tó ṣe pé òun ni ó mú ní òjíṣẹ́ òun ni ó sàlẹ́sà ọlọ́ọlọ́run ọba ni yóò ṣe bó bá ṣe wù ú apin bó bá ṣe wù ú ayé àdàfàdùhù tààlà wa eléyìí ọba ni bẹ́ẹ̀ ni وليس ذلك بأيديهم إليه يسلوه حتى يتجره على الله تيوف واشي أيانيني سي الله سبحانه وتعالى تيوف سويته ó ṣe jẹ́ pé òun ni ọlọ́run ọba sọ alukur'ani kalẹ̀ fún láàrin wa ṣé àwọn ni wọ́n ní ni ṣùgbọ́n ọlọ́run ọba ló ní apẹpẹ ọ̀rọ̀ òun ló ní apẹpẹ ìkẹ́ òun ló ní apẹpẹ ọlá so kí ni wọ́n ń challenge ọlọ́run ọba fún tẹ́fí ń sọ wípé àwọn òǹdìlà ilé ìzíkúrú bẹ̀m̀bẹ̀ ìdìnà àwọn òǹdìlà àlejò ìzíkúrú bẹ̀m̀bẹ̀ ìdìnà ó ṣe jẹ́ pé ni wọ́n sọ àzíkúrú yẹn alukur'an kalẹ̀ fún láàrin wa ẹni tó wá wo ọlọ́run ọba subhanahu wa ta'ala ni a máa fún ní ọlá rẹ̀ dáàlìkà fadlullahi yu'tihi man yasha ọlọ́ọ̀lọ́wọ́ bá ní ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti fún yóò fún èèyàn kan ò dẹ̀lé challenge ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala torí ẹni tó fẹ́ challenge ọlọ́wọ́ bá tó ní wáyé tọ́lọ́wọ́ ọba ó fi ṣe báyìí òun kọ́ ló ní ọlọ́wọ́ ọba ló ní nǹkan yẹn òun ló ní òun gangan fún rẹ̀ òun tó ń sọ wípé wáyé tí ọlọ́wọ́ bá máa fi ṣe báyìí òun gangan kọ́ ni ó nira rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ló dá òun náà fún rẹ̀ bẹ́ẹ̀ ni yatasarrafu fi mulkihi kayfa yasha ọlọ́mọba a máa ṣe tó bá wù pẹ̀lú tó jẹ́ nǹkan rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tẹ̀síwájú ó ní amlahu mulku samawati wal ardi ṣé àwọn ni wọ́n ní ìkápá sánmà àtìlẹ̀yìn wa ma baynahuma àti tó ń bẹ láàrin sánmà àtilẹ̀ èèyàn ni ẹranko ni igi ni omi ni àlùjànnú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ló ní gbogbo nǹkan pátápátá amlahu mulku samawati wal ardi wa ma baynahuma ṣé àwọn ni wọ́n ní ìkápá sánmà àtilẹ̀ àti tó ń bẹ láàrin wọn ni àwọn kọ́ ni wọ́n ní tó wá ṣe pá wọn ni wọ́n ní falyartaku fil asbab àwọn ọba ní kí wọ́n gúnkè lọ ká lọ kọ̀ǹtró rẹ̀ tó bá ṣe pé àwọn ni wọ́n ní jundu ma unalika mahzum min al-ahzab ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ọmọ ogun wọn ọmọ ogun tó ṣe rí ti wà dìfítẹ́jì ni tí ó wà dìfítẹ́jì sheikh abdulrahman bin nasir sa'ayi alayhi rahmatullah wọn kọmẹntì lórí aya amnahum mulku samawati wal ard wa ma baynahuma falyartaqu fil asbab wọn ni bi haythu yakununa qadirina ala ma yuridun ní tó ṣe pé wọn ó lè ṣe tó wù wọn wọn ní agbára láti ṣe tó wù wọn falyartaqu fil asbab al-mursila lahum ila as-samaa kí wọ́n wo àwọn míìsù náà lè fi dé sánmà fayẹ́tọ̀rọ̀ rahmatan rasulillahi sallallahu alayhi wa sallam kan wá gé ìkẹ́ ọlọ́mọba ní kúrò fún òjíṣẹ́ ọlọ́mọba fàkẹ́fì yatakallamuna wa hum a'jazu khalqillah kí ló dé tán sọ̀rọ̀ bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni lára àwọn tó fi kágara jùlọ nínú ẹ̀dọ́ ọlọ́mọba ni wọ́n wà wa da'afuhum bima takallamu bihi bẹ́ẹ̀ lára àwọn tó fi lẹ̀ jùlọ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ ni wọ́n wá náà sánmà tí ọlọ́wọ́ bá ń sọ òun náà ni sánmà tó ṣe wípé ọlọ́wọ́ bá pè ní sánmà méje kò ń ṣe sánmà wípé nǹkan wà lókè wa torí pé ní èdè lárúbáwá sílìn táwọn àwọn lárúbáwá pè ní sàmáhùn so gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé àwọn ọmọ ìyá wa ní òkè ọya náà àwọn náà tán bá lo gbólóhùn sàmáwù sánmà tán bá lo gbólóhùn yẹn òkè that is òkè wípé off ọ̀nà ń sọ sánmà yẹn kọ́ ni ọlọ́run ọba ń sọ ní ààyè yìí bó tiẹ̀ jẹ́ wípé sánmà ó lè túmọ̀ sí òkè kíyàn gbójú òkè lápéjúwe òkè yẹn wọn àpè ń sánmà náà ọlọ́run ọba lu eléyìí náà nínú alukur'an karim lápéjúwe ọlọ́run ọba dé kámọ̀ pé òjò òun rọ̀ láti sánmà dàtí láti òkè àdèmọ̀ pé aeroplane agbanu cloud afọ cloud tí ó lọ sí òkè cloud táàmù wo cloud nílẹ̀ àti pléyìn ó wà ní òkè àwọn ẹ̀sùjò bẹ́ẹ̀ ni òjò ń rọ̀ láti sánmà so sánmà yìí nǹkan là ń sọ ṣùgbọ́n sánmà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ sánmà tó ṣe pé ọmọ èèyàn kan ò lè débẹ̀ àyàfi pẹ̀lú agbára ọlọ́wọ́ ọba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba àwọn màláíkà ọlọ́wọ́ ọba àwọn ni wọ́n ń bu sánmà eléyìí eléyìí ni ó jìnà tefétefé sí ilẹ̀ ó jìnà tefétefé sí ilẹ̀ sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ń bẹ ní òkè sánmà keje arrahmanu alal arshi stawa kò ń ṣe sánmà àkọ́kọ́ kò ń ṣe lẹ́ẹ̀kejì kò ń ṣe ọlọ́run bẹ ní òkè sánmà ìkeje àti ibẹ̀ ni alkùránù karim ló ti ń sọ̀kalẹ̀ wá bá ànábọ̀wọ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ́lọ́wọ́ bá ní tó bá ṣe wípé àwọn wọ̀nyí ní agbára tó ṣe pé àwọn náà nìkápá sánmà àtilẹ̀ àwọn náà nìkápá tó ń bẹ láàrin sánmà àtilẹ̀ faliyar tako fil asbab kí wọ́n wá ní tí wọ́n gùn tí wọ́n fi lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala láti lọ sọ́pù orí alkùránù karim tí ọlọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọn ní agbára eléyìí torí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ní mulku samawati wal ard rabbu samawati wal ard wa ma baynahuma ọlọ́run ọba ní òun ní ọba tó ní sánmà àti tó ń bẹ láàrin àwọn méjèèjì òun ló ní mí ló ní wọn ló ní sánmà ló nílẹ̀ ló ní tó ń bẹ láàrin àwọn méjèèjì sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní fa'budhu torí náà rẹ̀ muhammad ṣe ìjọsìn fún wastabir li ibadati ẹ ṣe sùúrù lórí ìbádà rẹ̀ hal ta'lamu hal ta'lamu lahu samiyya tí ó mọ èèyàn kan àbó mẹ́nìkan àbó kan tó ṣe wípé ó dàbí ọlọ́run wa subhanahu wa ta'ala kò sí òun ni rọ́bù samawati wal ardi ọlọ́run ọba ní lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha ọlọ́run ọba lóhun lòun ní ìkápá sánmà àtìlẹ̀ wọn a dán tó máa ń bẹ ní èròǹgbà wọn láti dá yakhluqu ma yasha yahabu liman yasha'u inatha òun a máa bùn ẹni tó bá ń bẹ ní èròǹgbà lọ́mọ obìnrin wa yahabu liman yasha'u dhukur òun a dẹ̀ máa bùn ẹni tó bá ń bẹ ní èròǹgbà láti bùn ní ọmọ ọkùnrin aw yuzawwijuhum dhukranan wa inatha òun a fún ẹlòmíì lọ́mọ ọkùnrin àtọmọ obìnrin ويجعل من يشاء عقيما ان تبعد بني رمى ولات ما فلما اوني فلما انه عليم قدير دجدج الله سبحانه وتعالى وباتوني من فغبون كان قدير وباتوني اغبار لوري غبون كان كلا بلو ميلي اولون لون ني اكاكا سما bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala yahabu liman yasha a máa bù ẹni tó máa ń bẹ lérò ń gbà rẹ̀ lọ́kùnrin àbọ̀ ẹlòmíì lóbìnrin àbọ̀ ẹlòmíì lọ́kùnrin àtòbìnrin ẹlòmíì àní kó má bì ẹni tó bù lọ́kùnrin kò ń ṣe wípé ó nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹni tó bù lóbìnrin lọ ẹni tó bù lóbìnrin kò ń ṣe kó nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹni tí ò fún lọ́mọ lọ ẹni tó dẹ̀ fún ní méjèèjì kò ń ṣe kó nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹni tí ò fún ní méjèèjì lọ àbí tí ò fún rárá ṣùgbọ́n ọlọ́run ọba fàánù ní máa yòrè jì ọba tí máa ṣe tó bá ń bẹ mìíràn gbà rẹ̀ sọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá wa ó sàlẹ̀ sáwọn kan nu wa ipe kan máa jẹ́ rusulu wa anbiya kan máa jẹ́ òjíṣẹ́ so òun ló mọ àìsíyẹ́ṣọ́ alórí sàlátà ibi tó máa ń fi mẹ́sẹ̀jì wọn sí so kò ń ṣe nǹkan téèyàn máa ṣiṣẹ́ kan ipe mìíràn ti wá sílọ́n dé lẹ́rù kó yẹ kí n ti gba ipò nàbí yíò wọ́n ṣiṣẹ́ débẹ̀ ó yẹ kí n ti ṣiṣẹ́ kí n ti dé lẹ́rù rọ̀sú wọ́n ṣiṣẹ́ débẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala yàtọ̀sù bí rahmatihi man yasha ìkẹ́ rẹ̀ láwọn oníranran kẹ́yẹ a máa jẹ́ káwọn kan kan wà specialize pẹ̀lú ẹ̀ yóò fún ẹni tó bá wù ní tí ó ẹ̀rọ mi jẹ́ wípé tá a bá ń lé nǹkan á máa gbìyànjú àti máa lé nǹkan bá fẹ́ lé láyé náà nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó bá fún wa nígbà láyé àti máa lé nǹkan ṣùgbọ́n tó bá lé lé lé tọ́wẹ́ ò bá tó mọ̀ pé kò sínú èròǹgbà ọlọ́run ọba láti fún ọ ní àwọn tó bá wá fún má ṣe kèéta wọn má ṣe lára wọn má bínú wọn nísìnyí èèyàn ń wọ́mọ kò tí ì rọ́mọ ó ṣe gbogbo gbìyànjú tó wà pọ́sibú kò rọ́mọ ṣéyẹn túmọ̀ sí pé kó máa bínú àwọn tí ọlọ́run bá fún lọ́mọ kálà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn fẹ́ mẹ́kẹ̀ẹ́ kó náà lówó kó máa control millions máa control billions gbogbo ìgbìyànjú téèyàn máa ṣe ló ṣe ṣùgbọ́n ọlọ́run wa subhanahu wa ta'ala ò ní kórí ìkójọ solution kọ́ ni pé kó máa bínú àwọn tí wọ́n rí ìkójọ yóò kàn bàrẹ̀ nínú jẹ́ dì mọ́ ni tó bá ń bínú wọn yóò máa lékún ìbànújẹ́ fúnra rẹ̀ ni torí pé ọlọ́run wa subhanahu wa ta'ala a máa fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ nínú ẹni tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ hibà ní gift ni kò ń ṣe wípé nǹkan tá a sọ pé mo deserve hibà ní gift ni torí ẹ̀rọ máa sọ pé yahabu òun máa ń fún ẹni tó bá ń ṣe kí ni tó bá ń bẹ ní òun gbà wọn láti fún ṣẹlẹ̀ iná ọlọ́mọba subhanahu wa ta'ala pèrè ní alwahab ó pèrè ní alaziz ọba tó gbọngbọn ọba téèyàn kan ò lè sọ pé òun fẹ́ pè lẹ́jọ́ alóháàbò gífìtì ni ọba tí máa fún èèyàn ó ṣe pé mo ṣiṣẹ́ ó ṣe máa fóhun tí ò ní pé ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe é ní òjíṣẹ́ láàrin àwọn ọmọ ènìyàn àwọn èyí ń sọ yí pé kí ni ó ṣe máa jóhun àwọn zira alayhi dhikru min baynina ó ṣe máa jóhun ni wọ́n sọ ìrántí kalẹ̀ fún láàrin gbogbo wa ọlọ́wọ́ ọba ní bal um fi shak ní zikiri àwọn gan fúnra wọn ń bẹ nínú dáòtù ń pa ìrántí èmi ọlọ́wọ́ bó ti ẹ̀ pé kí ni wọ́n máa mọ̀ dájú pátọ́dọ̀ ọlọ́wọ́ ọba náà ni ṣùgbọ́n wọ́n ń ṣe bí ẹni pé wọ́n ń dáòtù rẹ̀ ọlọ́ni bala mayazo kọ àdáàbì gbogbo nǹkan sọ yẹn tí a bá dé wọn ó mọ̀ reality sọ́nà ọba subhanahu wa ta'ala ó wá ní amlahu mulku samawati wal ardi wa ma baynahuma sáwọn ni wọ́n ní ọlá sánmà àtìlẹ̀ ní àti tó mẹ́ẹ̀bẹ́ sáwọn ni wọ́n ní ọlá sánmà àtìlẹ̀ àti tó mẹ́ láàrin wọn tó wá ṣe páwọn ni wọ́n ní fọ́lì kan dánwó kan ìjẹ orí yẹn zikiru tí ọlọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n sọ́ọ̀pù rẹ̀ jundu ma unalika ma zunna al-ahzab tama make attempt láti wá wọ́n wá defeated wọ́n lè egun sánmà wọ́n lè egun sánmà ẹ wọ́n lọ sínú space space ò kìí ṣe sánmà tọ́lọ̀ sọ nìyẹn space ìtókànjẹ́ lásán òun náà ni kí ni sánmà èyí tá a sọ pé nǹkan bẹ̀ lókè wa gẹ́gẹ́ bí mo sọ pé sílì yìí sì sánmà náà lédè lárúbáwá wọn pè sánmà àwọn haúsá ní ó pè sánmà ṣùgbọ́n sánmà wípé ìtọ́nà ọba subhanahu wa ta'ala ni waja'alna as-samaa'a saqfan mahfudha ọlọ́run ní sánmà aṣe ní sílìn tó ṣe pé mahfudha nǹkan tó ṣe wípé ó ti láwọn tí wọ́n ń sọ ni èèyàn kún olé wọ́bẹ̀ sọlọ́mọ bá subhanahu wa ta'ala ni yursal alaykum ashwalun min nar wa nuhasun ẹni attempt àti ṣe ní àwọn shooting stars lọ́lọ́mọ ọba subhanahu wa ta'ala ní kó máa ṣe kí ni kó máa fáyà wọn àwọn àlùjẹ̀nù tó fẹ́ lọ jọ́rọ̀ gbọ́n sánmà ìyẹn sánmà tá ń sọ tó jẹ́ sánmà tí ọlọ́mọ ọba subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ sánmà àkọ́kọ́ tó fẹ́ lọ jí ọ̀rọ̀ gbọ́ ọlọ́mọ ọba subhanahu wa ta'ala fi àwọn ìràwọ̀ wọn dànù tó ṣe pé tó bá fi lè bá wọn yóò yọ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí sọ àwọn kèfèrí kèfèrí Mẹ́kà tó ṣe wí pé wọ́n wò kó ṣe máa jẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé ìrántí fún torí ẹ̀wọ̀n àfi gbà ẹgẹ́ bá ṣe sọ fún wa lọ́sẹ̀ tó kọjá ẹ̀kọ́ dẹ̀ ń bẹ́ ń bẹ́ òun ni pé ẹlòmí yóò torí pé òun sọ́dọ̀ òun ní nǹkan wá yóò máa òpósì nǹkan yẹn kò ní ẹni jẹ ní oríṣi tó fi ń takò pé ju pé kí ni òun ṣòun nìkan yẹn wá sọ́dọ̀ rẹ̀ lẹ́tọ̀ ọmọ ènìyàn ní àfẹ̀yìntọ́lọ́wọ́ bá ṣàánú nìkan sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni jùndù ma unalika mahzumun min al-ahzab àwọn ọmọ ogun wọn tán bá kóra wọn jọ mọ́ wá ti fi tẹ́ sheikh abdulrahman bin nasir sa'adi wọn kọ́mẹ́ntì wọn ni am qasduhum at-tahazzub wa tajannub wa ta'awun ala nasr al-batil wa khuzlan al-haqq وهو الواقع ọlọ́wọ́ bá ní ṣe nǹkan tí ó dérò ń gba wọn òun ni ká fọ́ọ̀mù pátì ká fọ́ọ̀mù ọmọ ogun bákan náà wàtàáwùnù àlànàṣẹ́ báàtì kan ara wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ láti fi gbógun ti ìtí ànábì sọ fún wọn wàhùsùlánì haq láti lè dágun láti òdodo tánàbì mú wa wọ́wọ́ ìwà kẹrì ṣé kì ní eléyìí ni tó jẹ́ reality kún ṣe fún lágbára kan ìtẹ́kànfẹ́ ṣe náà ní pé kán parapọ̀ against tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó mú wa fa inna hadha al-maqsud la yatimmu lahu ọlọ́run ní tán bà lérò ìwọ̀n lé àṣírò ẹ balfáyòhù kọ ibù ìtàn gbìyànjú àti ṣe yẹn yóò padà já sófo ní wọ̀júndùhùn ma'azumun ọmọ ogun wọn tán bá kóra wọn jọ wọ́n wá defeated wàlìhádà kọ́ọ̀d torí ẹ̀lọ́lọ́mọ bá fi sọ pé jundun máa ó náà rí kà ma'lumu min al-ahzab àwọn ọmọ ogun yìí wọ́n wá defeated tán bá kóra wọn jọ láti lè fi tako òdodo tí ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa كذبت قبلهم قوم نوح وعاد وفرعون tó láwùtà àjò ọlọ́run ní àwọn ìjọ nuh àti àwọn aj ìjọ hud àti fìràáwù ọba egypt tó láwùtà àjò tó ní àwọn ìkínkà bákanáà wàsàmúj àtàwọn sàmúj ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ ọ̀kà omi lúùt àti àwọn ìjọ lúùt wàsáàbùl àìkà àti àwọn ìjọ àìkà ìwòlá ìkẹl àzá gbogbo àwọn parties wọ̀nyí in kullun illa kadhaba rusula fahaqqa iqab gbogbo wọn ni wọ́n pe àwọn òjíṣẹ́ tí aránsí wọn ní òpùrọ́ fàhákọ̀ ikọ́ bí ọlọ́run ọba ní ìyá mi ó dẹ̀ di dandan lé wọn lórí láti sẹ́yìn tí muhammad sallallahu alaihi wasallam ti kí ní òun ṣe nǹkan tí ó wà fáfẹ́ àwọn kan ti pe òdodo nírọ́ anabi nuh alayhi salatu ta ka ìtàn rẹ̀ sẹ́yìn náírà 50 years ló fi ṣe wá láàrin àwọn èèyàn rẹ̀ wọ́n pè nírọ́ ìpamọ́ tọ́sí wọn bẹ́ẹ̀ náà ni anábi Hud alaihissalatu wassalam àwọn èèyàn rẹ̀ ìpamọ́padà kọ́ sí wọn náà ni bákan náà anábi Salih alaihissalatu wassalam àwọn èèyàn rẹ̀ ìpamọ́padà kọ́ sí wọn torí pé gbogbo wọn ni wọ́n ń pè àwọn òjíṣẹ́ yìí wọ́n kò wọ́n nírọ́ àwọn Samud àwọn Samudawa wọ́n pè Salih nírọ́ àwọn Aad wọ́n pè Hud wọ́n pè lókùrọ́ fìràwò náà pé ànábì musa àlèsọ́lọ́tọ̀ sàlám ó pè nírọ́ sọ́lọ́mọ̀bá subhanahu wa ta'ala ni gbogbo àwọn pásìsì wọ̀nyí pátápátá tán jú èdè sí òdodo ọlọ́mọ̀bá subhanahu wa ta'ala ní ìyà mi padà tọ́ sí wọn sheikh abdulrahman bin nasir sa'abi alayhi rahmatullah àwọn kọ́mẹ́ntì lórí uh, àwọn eleyi tí a kà so sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n sọ lórí àwọn inti aka yi pé tẹ́gbà tọ́lọ́bà subhanahu wa ta'ala ni wa ma yanzuru a'ulahi illa sayhatan wahidatan ma la'a min ìtàwọn ẹni wọ̀nyí tá a sọ yìí tán retí òun náà ni jagere ọ̀kan náà ni tó ṣe pé kò sí bí wọ́n ṣe lè ẹ̀tẹ́ẹ̀pù rẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí bá ní ó dé kò sí wọ́n ṣe lè ríbi mórí bọ́m̀bẹ́ tí wọ́n dá padà sheik abdulrahman nasir sa'adi wani yuhaziruhum ta'ala an yaf'ala bima fa'ala bil umam min qablihim ọlọ́wọ́ bá wọ́n nù wọ́n pé ẹ̀yin kèfèrí mẹ́ka ẹ̀ṣọ́ra kó wọ́n ṣe pé ní ti ọlọ́wọ́ bá ṣe fún àwọn ìjọ tán ti ṣíwájú náà ni ó ṣe tẹ́ ẹ̀yin náà àbí yóò ṣe fún yín alladhina kanu a'zama quwwatan minhum àwọn tó ṣe kí wọ́n lágbára jù wọ́n lọ wa tahazzuban bákan náà wọ́n pọ̀ ní ìkórajọ lórí irọ́ kọ́ọ̀mù nùhìn àwọn àjọ ànábì nùr wà áàdù àwọn ìjọ áàj ìjọ ànábì hud kọ́ọ̀mù hudin wà fìràún bákan náà fìràún dìl autaj àìjùnúdìl azima tó ṣe kó ní àwọn ìkàn àwọn ọmọ ogun tó tóbi wàlkúwàtìl ahìlá bákan tó ní agbára tó ẹ̀rìmà wa samud àti àwọn ìjọ samudawa kawmi salih kawmi salih àwọn ìjọ anabi salih wa kawmi lut àti àwọn ìjọ lut wa ashabul aika ay al-ashjar wal basatin al-mutaffa wa kawmi shu'aib àwọn ìjọ anabi shu'aib alayhi salatu wassalam tó ṣe pé wọ́n gbé tí ó mẹ́mbẹ́ eléyìí ni wọ́n ń pè ní kí ni aika so ashabul aika àwọn tí ó ṣe pé wọ́n ní àwọn ọgbọ̀ oko tí ó pọ̀ tó ṣe pé ìlú wọn ibi tí àwọn igi eléso eléwé tó mẹ́mbẹ́ ni so àwọn ìjọ anábì Shu'aib alayhi salatu wassalam ulaika al-ahzabu alladhina ijtama'u bikuwwatihim wa adadihim wa udadihim àwọn pátì tí wọ́n kóra wọn jọ yìí pẹ̀lú gbogbo agbára wọn àti òǹkà wọn wà ọdẹ dìde jẹmọ ọdẹ ọdẹ àti àwọn nǹkan ẹja wọn àwọn èsì ńpa wọn alàrọ́bí haqqi láti lè fi gbọ́ òdodo dànù falam tó ní àánú ṣe àà ṣùgbọ́n wọn rí òkúlòdó gbádánù èyí tí àwọn òjíṣẹ́ wa imú wá òun ló padà lékè falam tó ní àánú àà nọ́mbà wọn bákanáà àwọn nǹkan ẹja wọn àwọn nǹkan tí wọ́n kó jọ gbogbo àwọn nǹkan rẹ̀ yóò rọ̀ wọ́n lọ́rọ̀ in kullu min aulahi illa kadhaba rusula fa haqqa alayhim iqabillah so ṣẹ́ẹ̀kì ní gbogbo àwọn yìí wọ́n pe àwọn òbíṣẹ́ nírọ́ ó dẹ̀ wà ní dandan lórí wọn iqabillah ìyà ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa aulahi mọ́lẹ̀ ìtọ̀hírùhùn wà ìzàkíhìn aláyùsíwà ما asọ́bà ọláìkì àwọn wọ̀nyí ìyẹn àwọn kèfèrí maka kí ló lè fọ̀ wọ́n mọ́ tí wọ́n tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ Nuh tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ Salih tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ Hud tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ Shu'aib tó ṣẹlẹ̀ sí Fir'aun àti àwọn ogun rẹ̀ kí ló lè fún àwọn eléyìí mọ́ àwọn ará mọ́kà àwọn kèfèrí mọ́kà tí wọ́n nǹkan yìí ò fi ní ṣẹlẹ̀ sí wọn ayé kí ni nǹkan tí ó lè mú wọn mórí bọ́m̀bé eléyìí fàlíyàntẹ́rí ó kama retí sayhatan wahidatan mala'a min fawaq ìjágbé yọ kan tó ṣe pé mala'a min fawaq ayé min rojó ìwà rọ̀dì tí ó ń ṣe nǹkan tán lè dá padà tó bá ṣe pé tọ́lù fẹ́ lò fún wọn nìyẹn tó hàlíkòhó tí ó pa wọ́n rún wọ̀tẹ́fà àfihòhó in àkọ́mù alàmàhùn àlẹ́ yìí tó ṣe pé yóò dẹ̀ mú wọn tégbòtégbò látilẹ̀ ni ó ti gbé wọn tí ó là wọn mọ́lẹ̀ tí ó já wọn wẹ́lẹ́wẹ́lẹ́ sallallahu alayhi wa sallam so àwọn kèfèrí maka ń òpózi òjíṣẹ́ ọlọ́run ọba ààrẹ kan bẹ́ yẹn wípé kò fẹ́ tí ànábì ọlọ́run ọba kan àti káwọn yẹn takò bẹ́ẹ̀ làwọn tí wọ́n rólé fáwọn ànábì ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tán rólé fún wọn àwọn afẹ́ẹ̀sìn àwọn tó sọ pé tánàbí sọ pé kí ni al-ulama warathatul anbiya àwọn afá ànábì fún àwọn ànábì ọlọ́run ọba وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما بل وان نبي الله ابو بوك قال كفى قالوا فجبوا انما ورثوا العلم ايمان وجه قال فمن اخذ ان تو في المهم فقد اخذ بحظ وافر وتيرير الله وتيرير الله وتيرير جمو ان في الدين تي àwọn ànábì Ọlọ́run ọba mú wá so tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sì òdodo tẹ́ ń pèpè síbi tí àwọn òjíṣẹ́ ọlọ́mọ ọba àwọn ànábì ọlọ́mọ ọba pèpè sí àwọn èèyàn ó máa òpósì wọn náà ni àfẹnitọ́lọ́ ń bá ṣàánú nìkan ní òjò wọlé fún wọn so ní gbogbo àsìkò àwọn tí ó máa tako àwọn àfẹ́ẹ̀sì tẹ́ ń bẹ lórí tí àwọn òjíṣẹ́ ọlọ́mọ ọba ń bẹ lórí rẹ̀ wọ́n ó pọ̀ ju àwọn tẹ́ ń juwọ́lẹ̀ fún wọn lọ tó ló jẹ́ pé àfẹ́ẹ̀sì kò ní máa wo ìtawọn èèyàn ń sọ tí ó máa wò ní ìtọ́lọ́wọ́n ọba sọ ìtọ́lọ́wọ́n ọba fẹ́ òun ni tí ó máa wò lókùnbà tó wọn bá ṣe tó takùtọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìtawọn èèyàn sọ kò ń ṣe nǹkan tó ṣe rí pé yóò máa bọ́dà rẹ̀ ṣùgbọ́n tó wọ́n mọ̀ pé ní tó ń ṣe àbí ní tó ń sọ ó takò tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ èyí yóò fún ní constant èyí ló ń gan fúnra gbọ́dọ̀ tún rẹ̀ ṣe lórí ẹ̀ Allah subhanahu wa ta'ala wa أي حظنا أو نصيبنا إن تجي شيء سوى ìrẹ̀ ọlọ́run bá títí fi ẹ́ jẹ́ wá ń sìn kó tó dijọ́ gbéńdé alkiyama so ọrụ ẹni tí ò fẹ́ òdodo ni pé àwọn gẹ́gẹ́ establish pé Allah subhanahu wa ta'ala ló dá wọn àwọn náà establish rẹ̀ kílẹ̀ rí wọ́n ní rọ́bà náà èrè olúwa wa o tó ló jẹ́ pé ìyẹn gbà pé Allah subhanahu wa ta'ala òun ló dáhùn òun ló ṣe ìjẹ ẹ̀mú fóun òun ló ní àríwìkí kódà òun ni ó pa òun kò sọ di mùsùlùmí kò sọ di mùsùlùmí a máa níta ló dẹ òní ọlọ́run ló dẹ ta ló dá ọlọ́run ló dá ọ ta ló ń ṣe jẹ ẹmu fún ọlọ́run ló ń ṣe jẹ ẹmu fún ta ni ó gbẹ̀mí ọlọ́run ni ó gbẹ̀mí ṣó ti di mùsùlùmí kò ń ṣe mùsùlùmí o a lè sọ pé ó di mùsùlùmí pẹ̀lú ẹ̀ kí ló fà á òun nípa àwọn kèfèrí Mẹ́kà tọ́lọ̀wọ̀ bá jẹ́ ànágbà Muhammad sallallahu alaihi wasallam dìde láàrin wọn àwọn náà ń sọ wípé kí ni Rabbana kódà ìdí tán tún sọ dé wọ́n tún ní kọ́lọ̀wọ̀ bá fi ìyàjà wọn wa qalu Rabbana ajjil lana qitana qabla yawm al-hisab bá fún wa ní ẹ̀ tuntun wa nú yà mọ́jẹ́ kó tiẹ̀ di ọjọ́ ìṣirò àtàyé bíbà ìkádì ti jẹ ìyá tiwa ni eléyìí wọ́n sọ lẹ́ni tó ń fi ànábì Muhammad sallallahu alaihi wasallam fi ṣe yẹ̀yẹ́ ó dàbí ọ̀rọ̀ wọn náà ni wọ́n ní Allahumma in kana hadha huwa al indik ìrẹ́ Allah tó bá ṣe pé tí Muhammad sọ fún wa yìí látọ̀dọ̀ rẹ̀ fa'amtir alayna hijarata min as-samaa afẹ́kọ̀ ọrọ̀ òkúta lùwà láti sánmà àwọn ìtínà bí azabin alim tó bá rọ̀kúta ó lè fi àmì ìjẹwa tàbí kò sí nǹkan tó ṣe wípé muhammadu sọta àgbà lọ rẹ̀ àwọn àmì ìṣorí kúnkún ìntàbákún nìyẹn tí wọ́n pa wọ́n papúpa láwọn ojú ogun àwọn àmì ìdẹ̀ nìyí àwọn padà ronúpìwàdà àwọn ni wọ́n padà gba islam àwọn náà padà gba islam ṣùgbọ́n àwọn kan sórí kunkun náà ni pé kò sí tó jọ kò sí tó lè sọ so lára kò sí tó lè sọ náà ni gbólóhùn yìí ọlọ́run bá ní wa qalu wọ́n ní rí olúwa wa kánjú fún wa qitana yani kismana ìpín títí wá núyà qabla yawmin hisab kó tó di ọjọ́ ẹ̀san so eléyìí ọ̀rọ̀ ẹni tí ò ní kàn ṣe òun ni ọ̀rọ̀ tó sọ yìí sheikh abdulrahman bin nasir saadi ni ayi qala ulai al-mukaththibuna min jahlihim wa mu'anadatihim al-haqq musta'jilina lil-'adab àwọn tí wọ́n ń pe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ yìí látara ìmọ̀kan wọn wọ́n mú anadatihi àti ìṣòrí kunkun wọn against tó jẹ́ òdodo mùsàájìlì lẹ́ni tó ń kánjú wípé kí a tètè dé ìlàdá wọn ni rọ́bánà ìrí olúwa wa o ajìlẹ́nà kìtọ̀nà àìkìtọ̀nà wọ́n máa hùsìmọ̀ lánàá nínú ìlàdá bí àjìlá ìpín títí wa nínú ìyà afẹ́kọ́ tètè fún aláyé ń bí qabla yawmin hisab ṣíwájú ọjọ́ ìṣirò wala ju fi hada al-qawl àfáàní wọn wá ṣe kí wọ́n múrara tán lè kókó tán kọ̀ntínú láti máa sọ̀rọ̀ yìí wa za'amu annaka ya Muhammad in kunta sadiqan fa'alamatu sidqika an ta'tiyana bil'adhab wọ́n ni rẹ̀ Muhammad wá ṣe kó rùsù tọ́ ni níta máa fi mọ̀ pé òun sòótọ́ ni pé kí ògbéyàwó àfọwà ṣùgbọ́n àwọn kan ni wọ́n kọ̀ǹtró ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba ló mọ in tí ó fi jẹ wọ́n ní ìyà ṣe ń tí ọlọ́mọba subhanahu wa ta'ala padà ṣe fún wọn kò ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn pa wọn lójú ogun àwọn tó pa lógun bá dúró ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn amínú wọn ọlọ́wọ́n bá rọ kan wọn wọn gba òdodo ọlọ́wọ́n bá rọ kan wọn rí wọn gba òdodo ló fi jẹ́ pé ẹ̀rẹ́ lónìí lára àwọn tí máa tako Islam yìí tabawo Umar radiyallahu anhu kó tó gba Islam lára àwọn tó máa tako Islam gan ṣùgbọ́n ọlọ́wọ́n bá padà rọ kan rẹ̀ Abu òun jẹ́ ó ṣe kí ni ó takò ìsìláàmù kò ní tán ipá tó ní ogún jẹ Umar ó takò ìsìláàmù ṣùgbọ́n ọlọ́wọ́n bá padà rọ kan tiẹ̀ fún ìsìláàmù ń gba ìsìláàmù anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó ṣàdúrà ìpèrè ọlọ́wọ́n bá ọ̀nà ìsìláàmù lọ́wọ́ pẹ̀lú ìkànnú àwọn méjèèjì ọlọ́wọ́n bá gbàdúrà anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó rìn ìsìláàmù lọ́wọ́ pẹ̀lú Umar bin ṣùgbọ́n amúlù ìṣàn tá a mọ̀ sí Abu Jahl ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kí ìparun kó jẹ́ ti tiẹ̀ sọ àwọn kan ọlọ́run ọba rọ́kan àwọn ọgbà ẹ̀sìn ẹ̀sìn Islam àwọn kan ọlọ́run ọba fún wọn lẹ̀ lórí ọkàn líle yẹn títí tí ìparun fi dé wá bá wọn náà lára nǹkan tí a máa rí àyà tí a kà yìí ó ní wípé àwọn kèfèrí wọ́n fi rinlẹ̀ ẹni tí a mọ̀ sí tawhidu ar-rububiyya wọ́n gbà pé ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni rọ́bù àwọn ṣùgbọ́n wọn ṣèjọ́sìn fún ọlọ́mọba sọ fún anábọ́wà tí ó bá béèrè lọ́wọ́ wọn man khalaqahu ta ló dá wọn lẹ́yẹ̀kú ní ọlọ́ wọn ní allah ni man khalaqahu ta ló dá wọn lẹ́yẹ̀kú ní ọlọ́ wọn ní allah ni wala in sa'altahu man khalaqa as-samawati wal arda tó bá béèrè lọ́wọ́ pé ta ló dá sánmà àtilẹ̀ wa sakhkhara ash-shamsa wal qamar òṣùpá àtòrùn tó ń lọ tó ń bọ̀ tó ń wúlò fún wa ta ló tẹ̀ lórí wa fún wa lẹ́yẹ̀kú ní ọlọ́ wọ́n ní Allah ni àwọn owó náà sọ eléyìí àwọn kèfèrí kèfèrí sótó iná èèyàn kan tó pèrè mùsùlùmí tó ṣe pé irú lẹ́bù bí táwọn kèfèrí wà lòun náà wà nípa kó wà pé ọlọ́run ló dáhùn òun ló ṣe jẹ fún òun ló tẹ sánmọ̀ lórí ba òun ló tẹ òun ba òun ló ba òun ló tẹ òṣùpá lórí ba ẹnìyẹn ìsìláàmù rẹ̀ ò tí ì tí ó yẹ kó dé nfa kò tí ì di mùsùlùmí torí pé lẹ́bù tó wà yẹn àwọn kèfèrí náà wà lẹ́bù yẹn àfàwọn kèfèrí tó wọ́n bá tún ṣorí ibú jurú àwọn Abu Jahl Abu Lahab lọ làwọn tí ó sọ fún àwọn ògbà pé ọlọ́run ọba ló dá wọn bí irú àwọn bí Karl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn ti ẹ̀ gbà pé ọlọ́run bẹ àbáwọn sọ pé àwọn olùsọpọ̀ ọlọ́run bẹ àwọn olùsọpọ̀ àwọn kò sí àwọn bíi Stephen Hawking Richard Dawkins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn tí ẹlòmí ò ní kò sọ́lọ̀ ẹlòmí owó orí sọpọ́lọ̀ wà wọ́n orí sọ pé kò sí àwọn wọ̀nyí ni ìbìlà shek abujal abulab wọ́n bẹ́ta wọn pípa abujal ò ní dáùtù pọ́lọ̀ ń bẹ́ ń tẹ́ ó gbà pọ́lọ̀ ń bẹ́ abulab gbà pọ́lọ̀ ń bẹ́ ṣùgbọ́n ibi tán ti ní issue pẹ̀lú àgbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam pé ó lè sọ fún wa pé Allah nìkan ni ká máa sìn ó lè lóhun nìkan ni ká máa képe ó lè lóhun nìkan ni ká máa gúnra fún a lè gúnra fún ubar manat Uzza Lat ṣùgbọ́n a gbà pé Allah subhanahu wa ta'ala òun ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ṣùgbọ́n ma na'buduhum illa liqarribuna ila Allahi zulfa tá a bá pe ubar a bá pe manat à ń pè wọ́n torí kán lè sun ọmọ aláàní eléyìí ni excuse àti justification táwọn mú wa kẹ́rì bí táà lè sọ fún aláàmọ́yé gbà àmọ́yé àwọn tápẹ́ra wọn mùsùlùmí lónìí náà tó ṣe pé náà sùn ṣe ìná ṣe òun ni ó mọ korúkọ àlùjọ̀nú òun ni ó mọ gúnran fálùjọ̀nú òun ni ó mọ pé ràwàníyà kan ni ó mọ gúnran fún wọn ni ó mọ jẹ́jẹ́ fún wọn so èyí tí wọ́n ń ṣe kò yàtọ̀ sí nǹkan táwọn kèfèrí Mẹ́kà ń ṣe ẹni tó ṣe pé ó gbé fọ́tò ṣéwù kọ́lé tó gbà yìí pé kí ni òun ni protection fóun kò sí àtọ̀ láàrin tó ń ṣe àti táwọn kèfèrè má kà ń ṣe ìkẹ́kẹ́ náà ni ìkẹ́kẹ́ náà ni difference tó kàn bẹ láàrin wọn ni pé òun pèrè ní mùsùlùmí àwọn òṣèkí ni àwọn òpèrè àwọn mùsùlùmí ṣùgbọ́n tá a bá wo ohun tí wọ́n jọ dólé lórí eléyìí ó sọ pé òun gbà pọ́ lóun ló dáhùn ló ṣèjẹun fún wọn bẹ́ẹ̀ ni àbúláàbì abákanáà àbújáàlì náà gbà pọ́ lóun ló dá olóṣè jẹ̀bù fún un ṣùgbọ́n òun takò ànábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam lórí ipò ní káwọn ọmọ pè nǹkan ní káwọn ọmọ bùnà fún nǹkan ní káwọn jẹjẹ fún nǹkan ní eléyìí náà ń takò àwọn àfáà tó ń sọ wípé mọ́ kó orúkọ àlùjànnú mọ́ mọ́ kó orúkọ ṣéwù mọ́ mọ́ bùnà fálùjànnú mọ́ òun náà ń takò wípé kí ló ń sọ fún mi kí ló ń sọ fún mi ṣe mo sọ pé kò sọ́lọ́ ìgbàpọ́lọ́ ń bẹ náà gbogbo àwọn nǹkan tí mò ń gbúra fún tí mò ń jẹ́jẹ fún yìí tí mo gbára lé mo ń fi wọ́n ṣàkàsọ̀ lọ́sọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala so nafsu shay sọlùmí ò máa pèrè ní mùsùlùmí ṣùgbọ́n ẹni yẹn ni kèfèrí ni ló fi jẹ́ wípé tawhidu rububiyya kéèyàn gbà pọ́lọ́hun ló dáhùn ló ń ṣèjẹ́ ẹ̀bù fóun kò tó àfi kí èèyàn rí ń tán pè ní tawhidu uluhiyya àbí tawhidul ibada kárí pé nìyẹn mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn òun nìkan ló ń ṣe ìjọsìn fún òun nìkan ló ń ké pè ló ń gúnran fún ló ń jẹ́jẹ́ fún ló ń gbára àti kí a rí ẹni ìyẹn bẹ́ẹ̀ tí ò bá ti sí bẹ́ẹ̀ kìfèrí ni irú èèyàn bẹ́ẹ̀ tí ẹni tó ń porúkọ àlùjọ̀nù káfíìrù ni ẹni tó ń porúkọ yóò ṣòro gà káfíìrù ni kò sí yàtọ̀ láàrin òun àti Abu Talib kò sí yàtọ̀ láàrin òun àti Abu Jahl kò sí yàtọ̀ láàrin òun àti Abu Lahab so tó bá sọ pé bóòrẹ́ yẹ sọ bẹ́ẹ̀ ṣèbí òun gbà pé ọlọ́run ló dáhùn àárín Abu náà gbà pé ló dáhùn àárín Abu náà gbà pé ló dáhùn Abu náà gbà pé ló dáhùn kílẹ̀ rí tí wọ́n gbà Rabbana ajil lana qitana qabla yawmil hisab aṣíkíní àárí wípé wọ́n pè ní rọ́bànà wọ́lá in sa'alta man khalaqahum la yaquluna Allah tí wá bèé ti ta ló dá wọn ní Allah ṣùgbọ́n bá ní walladhina takhadhu min dunihi awliya àwọn tí wọ́n mú nǹkan ní lẹ́yìn ọlọ́run tán gbóran wọ́n á ní gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn kéèké gúnra fún jẹ́jẹ́ fún yìí àwọn afẹ́ kan sún àwọn ọmọ Allah òbí àwọn òsọpá àwọn náà dáhùn àwọn òsọpá àwọn náà ń ṣe jẹ ẹ̀mú fáwọn ṣùgbọ́n afẹ́ kan sún àwọn ọmọ Allah subhanahu wa ta'ala torí náà tí ń kálukú wa ká ṣẹ́kì ara wa má lọ juwọ́lẹ̀ fún àwọn àfá ẹlẹ́bọ àwọn àfá tó pé kò sí yàtọ̀ láàrin àwọn àti àwọn kèfèrí Mákkà in terms of pé wọ́n ń pè nǹkan ní yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala la yu'minuna bi tawhidi al-uluhiyya wọn nígbàgbọ́ nínú tawhidi al-uluhiyya àbí ká pè ní tawhidi al-ibada subhanahu wa ta'ala ìtàbára wa sọ yínà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم ورحمة الله وبركاته